فلا تدعوه إلا أجر يحجرا فلا تدعوه إليها ويعلى وما دمتم مستمسكين بحوله فلن يدرك الأعداء في شيء من ولا يدرك الأعداء بكيدهم نظرا ولا رب العالمين ولا عالمين به ويغفر لنا مما نقره بالعسر فيا رب هل همنا سجاد بحفظه ويسر لنا مما نخاف به العسرى ويسر لنا مما نخاف به العسرى ويا رب يا رحمن نرجوك رحمة ويا رب يا رحمن وجدوا شرعة وعزا بدنيانا وعفوا في الأخرى وعزا بدنيانا وعفوا في الأخرى ọ̀kan tòótọ́ ọlọ́run ní ìfẹ́ ọ̀kan tòótọ́ ọlọ́run ní ìfẹ́ ọ̀dọ́ tó tó ọ̀nà mú ní ìfẹ́ ọ̀dọ́ tó tó ọ̀nà mú ní ìfẹ́ kò má sí ẹ̀wé kò má sí ẹ̀gbọ́ kò má sáwò ẹ̀kọ́ sí ẹ̀kùnlé kò má sí ọmọ pọ̀ àtàgbò yẹn ní pàkàtà àtọ̀ ọ̀nà ìṣòro دنيانا إصابا لا إله إلا الله أرضا تسوى الله لا إله إلا الله أرضا تسوى الله Èmi ò ní bá wọn ṣẹ̀bọ̀ máa, èmi ò ní bá wọn Ibi ọ̀rọ̀ ní bá wọn jẹ̀kọ́ máa jẹ́ ibi ọ̀rọ̀ ní bá wọn jẹ̀kọ́ máa bẹ̀rẹ̀ sí sí ààrẹ bọ̀ ní ohun ibi ọ̀rọ̀ ní ààrẹ bọ̀ ní ibi ọ̀rọ̀ jẹ́ ọmọ àtòkọ́ ní jẹ́ ààrẹ kọ́ ní èdè ọ̀rẹ́ àwọn àjẹ́kọ́ ó ń di nígbà ní ààrẹ kọ́ ní èdè ọ̀rẹ́ àwọn àjẹ́kọ́ Òǹkà dájà jẹ́ ààrẹ kọ́ ní èdè ọ̀rẹ́ àwọn àjẹ́kọ́ علينا على الطريق بربي بعد سبيل الهدى على الطريق بربي بعد Ìbùnpá ń kọ́ ààrẹ sọ ní èdè ọ̀dí báwọn ààrẹ sọ ní Ọjọ́ tó mọ́ ààrẹ lọ ní èdè ọdún láwọn àjẹ́kọ́. Ìgbẹ̀yàn lè òṣẹ́ ààrẹ lọ sí èdè ọdún láwọn àjẹ́kọ́. Òkè bàjọ́jẹ́ ààrẹ lọ sí èdè ọdún láwọn tẹ̀kọ́ máa ọjà wẹ̀ bí padà oyún. Ó ti dájú pé ààrẹ ẹ̀kọ́ ní bí ní ṣe bẹ̀rẹ̀ ọ̀gá Wọ́n tó èyí mi òjì tó bá ìdí ṣe bẹ́ẹ̀ ọ̀bàdà òwúrà. Wọ́n tó èyí mi òjì tó bá. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وارد عن بيننا محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن سلك نهجه إلى يوم الدين اهدنا صراط المستقيم آمين اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم àdúgbò ìwọ̀ ọlọ́run ọba tí ọgbẹ́ yẹ ọba omi ọba láàánú ọba tó kúrò nínú àánú rẹ̀ tó tún dáwà fìdí àkókò ọba iná ni

lákòókò ìwọ̀n àti lórí ilẹ̀ máwó ọba àti ló ti bẹ́ẹ̀ inú rẹ̀ ní lóbi pé àwọn tó bá wà fún agbọ́rọ̀ ọ̀lọ́pẹ́ ọlọ́run lẹ́nu ojú láàrẹ̀ rẹ̀ kẹrẹkẹrẹkẹrẹ odi mẹ́rin lánà tí a máa ń sìnká kó lọ́la gbà ọ̀dá méjì bó ti á méjì yẹn ọ̀dá sí mẹ́tò tí ọ̀lá náà sí àní wọ́n wá sí sí òkè sápátì gòkè àwọn tí wọ́n sì ìjọjú kò ní ìdíwọ́ yọ́ máa ìyẹn tó lára ẹgbó láti pẹ̀lú ìsìn wá ìwọ́ ma lọ rẹ̀ abẹ́rẹ́ ọ̀rọ̀ àríkẹ́ ọlá ọba tí máa ní ìtàdé rọrùn láti tó ti bẹ̀rẹ̀ débi bá ọlọ́pàá

ṣe káàkiri kí ọmọ àgbò nínú lọ́wọ́ wọ́lá àdọ́kọ̀ọ́dọ̀ ọlọ́run wọ́lá tóbi rẹ̀ à ń bẹ̀ ọ́ rí ọlọ́run wọ́lá àwọn ọmọ pé ti là ń bẹ̀ ọ́ bí ń bẹ̀ ọ̀ rẹ̀ jẹ máa máa ni wọ́n ń bẹ̀ ọ́ ìrọ̀lọ́ fi ti bàbá bàbá mi jẹ́bi àbá mi lógún wọ́n ló ti tàwọn ọjà bẹ́ẹ̀ láti ṣe Àwọn ọmọ ẹ̀kọ́ àwọn ọmọ ẹ̀kùn àríyè lọ́jọ́ àtẹ́lù Títà ti ara ẹ̀jẹ́ lálàáfẹ́ àwọn ọmọ ẹ̀kùn ní orúmá. Ọlọ́run mọ́kàtíbà àwọn ọmọ gbogbo ẹ́ tó lè ti bàbá láti fi tó lè bẹ̀rẹ̀ èdè ti fi ń lọ ọlọ́run dákòjọ́ mọ́jà wá kó lẹ́yìn àwọn àpá o lọ́wọ́ mọ́jà wá kó lẹ́yìn àwọn àpá o ọlá tóbi rẹ̀ ọlọ́run jẹ́ kí bàbá gbogbo ọmọ orí àrùjẹ́ náà ọlá àwọn ènìyàn Ìlàrùn tó ilé òun ìbára òun. وما لمرد إلا مرد كفار Ọlọ́run àbọ̀ ọ̀lọ́wọ̀ rẹ̀ ẹ̀kùn tí máa ń tèrè lọ́wọ́ rẹ̀ náà tó wá ọlọ́run láàrín àwọn lọ́wọ́ òmìnira ọ̀rọ̀ àìyànú. Ẹni wọ́n máa lọ́ra látara. Ọ̀rọ̀ àìyànú. Bọ́ọ̀ máa ti ràn yọ̀ lọ́rọ̀ látara lórí ìjọta àkọ́kọ́ máa tẹ̀lá lọ́wọ́ fún yàn yọ́ máa ń ká yọ́ máa gbò ọ̀nà ìgbò ìdí ìrìnlẹ̀ àmọ́tọ̀ ìlú ìbáàrùn bàbá ìlú ìdí ìrìnlẹ̀ àmọ́tọ̀ ìlú ìbáàrùn Ọlọ́run láàárọ̀ ọ̀rọ̀ ọlọ́run. bí a ti sọ̀rọ̀ abẹ́lọ́wà àdíjọlá àwọn àgọ́rùn tí ọlọ́run kó fún jágbáàdì àfẹ́ọ́jọ́ ọlọ́run ọba tí ó ní a fi agbára rẹ a fi ṣe ìsọkún ní dáàbò ẹ̀dùn

látòrí ààrẹ délẹ́gbà ọlọ́pàá bìí lẹ́yìn lẹ́gbà a ní bíbí láì náà tẹ̀yà Bàbá ọ̀rọ̀ àgọ́rùn gbogbo àwọn èèyàn pé pé mọ́ mọ́wọ̀ wọn sí ilẹ̀ títí ọlọ́run fi lọ láàrin èyí ọlọ́pàá fi ń pa ọ àmì àti ti ọ̀pọ̀ ọ̀pọ̀ mẹ́rin ọ̀rọ̀ yóò láàrín lọ́rọ̀ ọlọ́run ọlá ìrìnkú rẹ̀ ìdínà ààrẹ ìnà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن يرفض آية فسوف يبينكم الله من فضله إن شاء Inna lọ́wọ́ àdínà àti. Yá ẹ̀yọ́ ìjẹ̀bí náà lúrú. Ìyàmà ló ṣe ìkú ìfẹ́lẹ̀ tó ń àwọn àdáàdì ìhádá. وإنكم عيلة فسوف يغنيكم الله من فضله إن الله عليم حكيم Ọmọ àríjọlá, ibi tí bàbá bá dédé àrùn ní ajé kó ìbẹ̀dá ní agbẹ́bẹ̀rẹ̀ yìí ọlọ́run àpò àrọwọ́ àti àwọn àpá àwọn àpá òfíta fíìl tí wọ́n kọ́ tẹ̀síìrì yìí ọlọ́pàá ń tàrí kò kẹwọ́ wọ́n ti wọn àní wáyà kan wá láìní fún ní mòdú ìta fẹ́ta ìdí tí wọ́n kọ́ rẹ̀. tó láyà tó ń àìrí tí àwọn àbá àjọ jáde nínú ẹ̀. bí inú ayà kí ni bọ́nà mẹ́bọ̀ rẹ̀ lórí ṣe bọ́nà ni a máa gbọ́nà ọjọ́ ti bọ́nà pé ìtí wọ́n mẹ́bọ̀ yóò ní ìjọba ìlú ọ̀rọ̀ àdúgbọ́n àwọn ará ìṣẹ́ lórí ẹ̀ ọlọ́pàá àwọn ìṣọ́wọ́lẹ́ ìbàdí wọ́n ní bàárí wọn gbogbo ìgbà ti bèèrè àrá ṣíṣe wíwọ̀ mẹ́bọ̀n ajá àmì ọlọ́run léèwọ̀ fọ́nà ọmọ fún àmì ẹ̀rẹ́ ọlọ́run àríjọlá ó lè wíwọ aráàrùn aráàrùn ti ọlọ́run ó lè lé ìwọ̀ àwọn ẹlẹ́bọ̀ tí wọ́n sílẹ̀ tọ́lá máa lè gẹ́lẹ́wọ̀ fún ní dọ́gbẹ́ tọ́lá dọ́gbẹ́ ìtọ́jú rẹ̀ ọkàrà

ìlọ́pàá àdíjọba mẹ́ma wá gbogbo àì. Yá ayúhà lẹ́bí na àmàlú. Ọlọ́run ní gbogbo ẹ̀yìn tẹ́ẹ̀rẹ̀ gbọ́rọ̀ dé. Kí wọ́n àwọn orílẹ̀ àjọ lẹ́bí na àmàlú, ó lè àkọ́lọ́ lè láàrù. Mọ́ni àárẹ̀ nìkẹni, ẹni ọlọ́run, ìgbàgbọ́nà ní olóra sí wa, òun ni ó wèèrè ọlọ́run ṣebí àwọn èèyàn bí ń gbọ́ a náà àwọn náà lé pé ìbàrí ní àmáwà lè gbọ́ ilé àwọn èèyàn dáná náà làtàbí fi mẹ́rin lórí ǹká à mọ́ ní wọ́n yàrí ń kàrí wọn àgbọ́lé ìbọ́nà ń kọ jáńtò ìdí wọn ẹni bọ́nà àìjọ lọ́wọ́ fẹ́ sọ yóò wà ń fi àwọn ẹni wọn ní gbọ́ ilé torí bí àwọn ọ̀rọ̀ náà jẹ gbóògbò kí ni ó wà ní ní ohun ìgbàgbọ́ tí a ti ní bọ́nà fẹ́lẹ̀ inú òdèbí náà gbóyé wọn èèyàn bọ́nà gbọ́ fẹ́lẹ̀ ẹwà ń lọ pé ọlọ́run lè ta ó lè tàwó yọ́pọ̀ máa wò bí ẹran jẹ́ ẹ̀rọ ẹgbẹ́ fún mi ní àán kéró lè ṣe ó lè wọ̀n pàtó wọ́n ọlọ́run yà lẹ́rẹ̀ sí àwọn Àyùhàn Ọlọ́run gbogbo ẹ̀yìn sọ́rọ̀ lé ẹ̀dà tí ń tí mo fẹ́ sọ ilé ilé ilé ilé Ẹgbọ́n Nàám. Ìnáwó ìmúṣirikú ẹ̀lẹ́jẹ̀ sún. Ọlọ́run ní àwọn ọ̀bẹ̀ bọ́, ẹlẹ́bọ́, ìbáàdọ́gbìn, ìbáàdọ́gbìn, mẹ́gàtù, ẹlẹ́gbẹ̀ ìdọ̀dí wọn, ẹni ìkórìlà wọn, ìdí ìyẹ̀dó èrè wọn. Ẹgbọ́n Nàám. Ọlọ́run ní ìdọ̀dí فلا يقرب المسجد مسجد الحرام بعد آمهم هذا أولم لا يقرب المسجد الحرام بعد آمهم هذا لن يعلمون من يعلمون من بعد كل من وقل جاء لهم أولم يجكره بعد يجكره على يجكره kóre lórí ara àdìnà tó wà látàkà ọ̀dún ìdìnà èdè wá ní ẹgbẹ́ kùnmá dìnà ọ̀rọ̀ ní ẹgbẹ́ kùnmá dìnà ẹ̀rẹ̀ gbọ́dọ̀ sí ẹ̀rẹ̀ gbọ́dọ̀ sí mú inú yóò máa ń gbé ayé ọ̀rọ̀ ọ̀gbọ́n ní المسجد الحرام بعد عامهم هذا.

láti máa tèrè pé nǹkan múlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ìtọ̀bí ẹlẹ́gbìn ẹni tó ìgbà ti ń tẹ̀wọ̀ ìbá àjágbà rẹ̀ láàrọ̀ ojú wọ́n wá wá sọ bí wọ́n rọ̀ nínú òun yìí bẹ́ẹ̀ náà ni wọ́n gbogbo àwọn àjà àti náà wọ́n

àwọn ẹgbẹ́ fi ẹgbọ́ tó máa yà kọ̀ kò lè wọ́n tí kò gbọ́rọ̀ ènìyàn olóòwò wọn máa gbọ́rọ̀ sí tí ọ̀dá ń kọ̀rọ̀ ahụ lọ rárá ọwọ́ rẹ̀ àyè wọ́n ní ẹlẹ́sẹ̀lẹ̀ èkú ṣàfẹ́ ẹlọ́rọ̀ àwẹ́ olóòtú òwòrò nílé ọlọ́run olóòtọ̀rọ̀ ẹbí kí ni ó gbígbà àgbà ọlọ́run àríwá ìlú wọ́n ní ayélujára Ọlọ́run ìjọba lẹ́rù òsì bẹ́ẹ̀ òsì pé àà ìgbà tí wọ́n wọ́n lè àwọn bí mo lè ní wálẹ̀ tí ò lè tó sì lẹ̀ kí lé sí àwọn aláwọ̀ àmì ọlọ́run ẹ̀yìn mùsùlùmí bẹ́ẹ̀ máa ń bẹ̀rù òsì torí máa ń wọ ọ̀pọ̀lọ̀ wá kára lẹ́yìn ọ̀rẹ́ ipò ní pé jama ìwá kára wọ́n kò ọ̀dà àwọn wá wọ́n kò gbogbo dúkìá àwọn wá wọ́n máa lọ tàkúra wọn bí wọ́n ti ń tàbí ẹ̀rọ Ilé àwọn ọdẹ́ ní wọ́n máa fi bọ̀rọ̀ rí, iná mẹ́rin àwọn òkú ní pé àà ah, tó ń tí àwọn ọ̀rọ̀ àwọn ọ̀dà bẹ́ẹ̀ ni wọ́n náà Tó pín Àwọn ìjọba ń bẹ̀rù òsì, òsìlẹ̀ wá bí ìjọba bẹ̀rù ọlọ́run ẹ̀ta ní òsì bí ìmì ìkúrò wá ọ̀pẹ́ gbogbo ní kùnmọ́ wá òun bí rún pàtílì yìí. Ọwọ́ àlejò ọlọ́rọ̀ yóò ní lọ́rọ̀, yóò dà ní lọ́lá, yóò lọ́nà rí ìbìkàn nínú ọlá rẹ̀. Ìjà. Ìjà. Ọmọ àlọ́

wọ́n ní kí wọ́n tó ní gbogbo àgbò tó náà dìde wọ́n náà ti rẹ̀ ah, ó máa ń abẹ́ máa rò máa máa tó tó bá rí ya wọ̀ pé ya ah, lẹ́nu ẹ bá jẹ wọ́n bá bá jẹ́ ni lọ́rọ̀ ìwò ní ọdún náà ló ń jẹ́ ọ̀rọ̀ ọlọ́run pọ̀ yóò dọ̀rọ̀ lọ́lá tí ó kọ́ yóò ní ẹ̀dá tí kálukú àwọn bẹ́ẹ̀ lọ máa ń ní sẹ́kọ̀ ọ̀dá pé tí wọ́n máa jọ lé èpè ọmọ ní tó ṣe ní àtijọ́ pé àwọn òṣèlú àwọn ọmọ ẹgbẹ́ ìrìnlẹ̀ wọ́n wò sí jẹ́ ìrìn jàmáà mo máa ń gbọ́ ọ̀rọ̀ wà pé gbogbo dáadáa nàìjíríà ìdárí ọlọ́ra bú. Àbí ìdíkàtẹ́ ìrò pé ó lè dolówó látàrẹ. Yọ́n àjọ ọdún kúkúrú náà wọ́n rà pé nílé gbóyún olórówó rí. Ṣé wọ́n rẹ̀ kò yóò náà? Kò yóò náà? Àbí? Wọ́n mọ́ wọn ra onílé-èsì ìlera tó na gbogbo àwọn ọmọdé máa lọ pọ̀ ọ̀pọ̀ aládùkú tọrọ tí wọ́n mẹ́rin ìdàdúró láwọ́ ọ̀pọ̀ olóyọ̀ rẹ̀ yára kòrò kòrò kòrò kòrò ọ̀rẹ́ ìrìnà

Yọ́n àti ẹgbẹ́ èrò bèèrè tí mo jẹ́ ti ń ta àti àdùbí. Orílẹ̀ ẹ̀rọ òbèrè tọ́lá tí ẹ̀rọ pé wọ́n ẹ̀rẹ̀ dáre. Ọba àwọn ọdẹ́gbò ìgbà tí ọba ẹ̀rọ ọdún ni wọ́n sí ní kan kó ní náà. Sọ́wọ́n ìjọba. Owó ti dé. Tí ó

Àmọ́lẹ̀ tí ọ̀rùn tẹ́lọ́rọ̀ kan lé lójú. Káàkiri èrò kí wọ́n tà. Àwọn ẹgbẹ́ ilẹ̀ ará ìlú kan ṣe, ìmọ̀ wá sáńkú wọ́n rẹ̀ ga lójú. Nìyàwó jẹ́ ọmọ ní ẹgbẹ́ ìtàkàrú ló bá bẹ̀rẹ̀ ní gbogbo ẹ̀mọ́ lọ. ẹjẹ́ máa ń dá ọmọ máa ń lò dàrú kọ́

Inna Allah alimun hakim. Bàbá ọlọ́run rẹ̀ lọ́mà pé ẹni tó jẹ dáńdá lọ́láàrin ló rí bá. Inú ọgbọ́ ọlọ́run lọ́mà pé ìbájẹ pé lọ́rẹ̀ ló rí kò sí ẹ̀dá ọlọ́run kàró lè mẹ̀rí lọ́nà ọ̀rọ̀ ọ̀mà gbọ́jẹ́ aláàrẹ̀ ọ̀rẹ́ ìwúrù tí ń bá ní ọlọ́run ní ọ̀rọ̀ ìgbẹ́gbọ̀ ọlọ́run bọ́ọ̀lá ọ̀rẹ́ ìwúrù ọlọ́run

الرزق ياتي وإن لم يجع صاحبه حسبه ولكن جبل المريض كتوبه حسبه ولكن جبل المريض كتوبه ولو صبرنا لكان الرزق يبنى ومنها خلق الإنسان من عجله فإنما خلق الإنسان من عجله dáadáa ni A máa ti kọ́ sí sínú àwọn ọmọ ènìyàn àkọ́dà àwọn ọmọ ènìyàn tó bá rọ́gbé dáàmú ẹwọ láwọn èèyàn dáàmú lọ ní ìdí ọ̀rọ̀ ti gbọ́ ọmọ lè kéèyàn ló lọ ṣùgbọ́n ní ọmọ àdìgbò lé ní mílíọ̀ ọ̀gbọ̀dọ̀ fóòrì lẹ́yìn rẹ̀ fìdínà ní ẹni tí ó ṣe oṣù mílíọ̀ náà lọ bá wọn àwọn àwọn àgbò òwe ní ìjẹta agbẹ̀rẹ̀ tí wọ́n mọ́ ní ilé ẹgbẹ́ òwe ní ìjẹta mẹ́rẹ̀ ọlọ́pàá àrùkú àwọn Yòzúrù náà ti lè áyà wáyé ní ẹgbẹ́ ìfún àìlẹ́tẹ̀ẹ́ أخرج ابن أبي حاتم عن ابن عباس رضي الله عنهما قال كان المشركون يجيئون إلى البيت ويجيئون معهم بالطعام يتجرون فيه فلما منعوا أن, أن ياتوا البيت قال المسلمون من أين لنا الطعام فأنزل الله هذه الآية وإن يخفتم عيلة فسوف يغنيكم الله من فضله ọ̀ àbá ní ayà ìdíkọ́lọ̀ ìgbà tí ọmọ àríjẹ ọlá ó ti ma bí àwọn ọ̀pẹ̀pọ̀ ìṣẹ́ rí ìdí màtàlọ́wọ́ fi ní ọ̀pọ̀lọ̀ jáàmù àmọ́ nígbàtí ọjọ́ wọ́n máa lọ ọ̀bẹ̀ tó ń jẹ tó ń jẹ ní agbábájẹ́ oúnjẹ wọ́n máa tààlọ́ bí o ìgbà àwọn àwọn ọmọdé rẹ̀ máa àwọn mùsùlùmí dáwọn ìfẹ́ ẹ̀kọ́ ni a máa náwọ́ lé wípé mo láti rí dáwọn àjọ mo láti oúnjẹ kí láwọn àjọ láì ní àwọn èèyàn kẹjá lọ wípé ẹwà àwọn ọ̀sẹ̀rẹ̀ ìfẹ́fẹ́ máa jẹ káàkùkọ́ máa tí ó máa tàbí òun náà jẹun tí ẹnu mẹ́rẹ̀ kí náà wọ́n jẹ ọdún lè jẹun ẹ̀yẹ̀ bá ń lọ ọdún lò èkó ìlú ọdún àwọn ọdún márùn-ún tó ti kọ́

tó lè ní ti kọ́ ọ̀sọ̀rọ̀ kí lọ bẹ́ẹ̀ nílẹ̀ wọ́n kọ́ ilẹ̀ dé ìlànà lórí pé ọ̀rọ̀ àmọ̀ ìlànà lórí pé ìlọ̀rọ̀ bá ń bẹ̀rẹ̀ wà ìlànà lórí ti tàbí lórí àwọn mẹ́rin ọ̀rọ̀ òní kan ẹ̀kọ́ ọ̀rọ̀ òní pẹ́. ọba tàbí sí ọlọ́run wọ́n dá mi gbóòdò orí Ọ̀rẹ́ ọ̀pá máa ní lórí ìwọ̀n náà lórí ìdáni pé rẹ̀ ti láyé rẹ̀ kankan mọ́. Pọ̀lẹ́ jẹ́ wọ́n ara rẹ̀. Èmi náà ti jẹ́ ìdáni pé ọlọ́run ẹ̀sọ́ tà ọlọ́run máa ọ̀bẹ́ ni wọ́n yọ àti ní pé mímí àbẹ́yẹ̀ ń dára ẹnu tàbí náà nínú ìdíbò àbí kílẹ̀ ìfẹ́ ìwò bá ń tàdà mọ́ta ọ̀gá wa rí tàdà mọ́ ẹgbẹ́ pẹ̀lú ìlú bẹ́ẹ̀ ilé ìrò tí ń tọ́ ló ń bọ̀ ọ̀rọ̀ tó wá tàbí lójú ẹ̀ ọ̀rọ̀ àtàrà ọmọ ayẹ̀rọ tí a lùjọ ìlú ọlọ́run dúpẹ́ ọ̀rọ̀ mẹ́jẹ̀ ọ̀rọ̀ mẹ́jẹ̀ ìdílé ìlú ọ̀pá وأخرج ابن جرير الطبري وأبو سيد بن حيان الأنصاري عن سعيد بن جبير قال لما نزلت هذه الآية إنما المشركون نجس شق ذلك على المسلمين وقالوا من يأتينا بالطعام والمتاع فأنزل الله وإن يقفتنا عيلة طبعا أمام أبو الجليل

ìdọ̀dí ni wá ọ̀yẹ́ máa lè máa rùsùn pé ha ìkàlá ọlọ́run lè ó láti mọ̀ pé ìbára ti bẹ̀rẹ̀ sí pè wá ní tí ò fún àyẹ kò ní pín gómìnà wọ́n ti rọ̀ fún pé ha ìbára ń pè wá ìjẹ̀lẹ̀ ni ó wọ́n rọ̀ pé bàrá ẹ́kọ̀ọ́ àgbẹ̀wárí mẹ́ta ní ìrìnàrí sọ ààrùn ẹ̀mọ̀ta tọ́rọ àwọn a gbé oúnjẹ wá náà gbé jẹ́ láàrín àwọn ọmọ tí bí na bá gbé lọ́rá rìlà òòrùn gbogbo nǹkan

àwọn tó ń dà mọ́ lọ ọba àwọn ọba àlejò ọlá ọbẹ̀ máa dà wọ́n àwọn ọmọ ọdún rẹ̀. káyọ̀ ọ̀dẹ́ tó ń sọ ọlọ́run ní ilé ìwò lọ́wọ́ yẹn bá rẹ̀ ṣe ọgbọ́dọ̀ ọ̀rẹ́ tí kò ní sọlọ́run tọ́wọ́ á ti dé òní sọlọ́run kò sọ rẹ̀ ní bọ́ọ̀lẹ́ kì í ṣe torí bàtọ́rùn ṣe lọ torí bàtọ́rùn àdé àwọn tí a máa ń ẹ̀dọ̀wọ́ ẹ̀dọ̀wọ́ ẹ̀ àwọn òṣèrè wọn ń tẹ́lẹ̀ wọn ń dá sí ìlànà sọ àà tàbí ọ̀nà fún àrùn jẹ́lá ẹ̀rí kan ẹ̀wọ̀n ilé òṣèrè tó jẹ́ inú pọ̀sí pẹ̀lú àlọ́dọ̀ rẹ̀ lónìí tẹ́lẹ̀ náà wò pé ipò lòwó ìgbòmà ipò ọ̀rọ̀ ti dípò lè rí gbòòrò ó dáa pé àwọn òṣèrè máa dé sí Táwọn ìwé máa orí pé àwọn ọlọ́wà pé gbogbo ẹni jẹ́ pàwọn So wọ́n lè máa وإن يكتم عيلة وإن يكتم عيلة فسوف يغنيكم الله من فضله Ọlọ́run ìbẹ̀ wá ń bẹ̀rù bí òbí ọ̀pá yìí, torí bá nínú ọjọ́ ìjọba lè yọ ọlọ́run máa ẹbá bẹ̀rù sí. Yùgbì ní ìkùnmọ̀ máa òmìnpá bì, ọgbẹ̀ ẹ̀já lọ́rọ̀ ọ̀dà ní lọ́lá

àmọ́ àwọn ọ̀dẹ́ mọ́ta rẹ̀ kó bá wọ́n kó bára jẹ́ àrùn tó bára jẹ́ àrùn rárá rárá ogbò lórí wọ́n mú pẹ́ òfin mú ọgbẹ́ ní sí agbára abúkan pọ̀ tó rẹ̀ Ìjọ ti ọlá ń bèèrè tí a rí gbogbo tí mẹ́rẹ̀ kan pa á ní Black. Wọ́n ló rẹ̀ ọjọ́ àdẹ́kọ̀wẹ́ yìí tí Black lọ́wọ́ àtàrí gbogbo. Mọ́ta ọlá ń bèèrè gbogbo. Alìmúnà sábà lẹ́mà àmọ̀rọ̀ nàbí yìí sallallahu alaihi wa sallam àríyàn radiyallahu anhu an yaqra ala al أول سورة براءة وينبذ إليهم آدرهم سنة تسع من الهجرة وأن الله بريء من المشركين ورسوله قال أناس يا أهل مكة ستعلمون ما تلقونه من الشدة لانقطاع السبل وفقد الحاملات فنزلت هذه الآية إذا في هذه الشبهة طبعا nígbà tó lọ́wọ́ àrẹjọ ọlá tí ó ti dáwà pé àwọn ọ̀bẹ̀ bọ́ọ̀lù ó ti dáwọ́ ọ̀rọ̀ àrẹ́jọ ìjọwọ́ àmìnà ọ̀sọ́lá àwọn apàṣẹ ńlá ti bá fẹ́ pẹ́tọ̀ ààrẹ àtòlé lọ kàfún àwọn ọ̀bẹ̀ bọ́ mátà àti wọ́n lé ti bọ́ ọgbọ́ orí bẹ́ẹ̀ kọ́ tí a rẹ̀ wálé

ẹlẹ́gbọ̀nlẹ̀ bá ní ẹjọ́ ilé wọn pé wọ́n ti jẹba lọ́rùn ọba àrẹ́kẹ́ ọlá yóò wọ orí rọ̀mọ̀dá àti pàtàkì lọ́rọ̀ rẹ̀ gbogbo táwọn ẹlẹ́gbọ́n ń ṣe kẹ́ẹ̀sẹ̀ kẹ́ńdákẹ́ńdá gbogbo egun ẹ̀ ní wọ́n ò lọ́rùn gbogbo àwọn alátìlẹyìn wọn yóò jọba wọn ìjàbọ̀ wọn onígbẹ̀rẹ̀ ẹgbẹ́ ikú rẹ̀ ibi ara ìrìnlẹ̀ láti dojú ìsìláàmù rẹ̀ àwọn ẹgbẹ́ arákọ̀ ọkùnrin àwọn ẹ̀sùn wọn lọ nípàlẹ̀ ẹgbẹ̀rún tó ti bẹ́ẹ̀ ọlọ́pàá ti Ìlà ara rádà, pèlà ẹ̀mà tó ní ó rí, ẹ̀kẹ̀kẹ́ nítorí pé ọ̀nà ti sí máa yílá ì, kò láàrin owó tó jẹ́ wá fún yílá, ìdínú sí ara ẹ̀rù sọ̀rọ̀ rẹ̀. يا أيها المؤمنون بالله ورسوله inna al-mushrikina anjatun fasidul i'tiqad munghamisuna fi an-najasa fahum anjatun imma li-khubuthi batinihim wa fasadi aqidatihim li ibadati al-asnam wal awthan Wọ́n dára bí a àwọn ìmọ̀ mẹ́rin díẹ̀ díẹ̀ ọlọ́run sọ pé tẹ́ ìgbàgbọ́ lódodo ẹ̀yin tẹ́ ìgbàgbọ́ náà wò ló ló tẹ́ ìgbàgbọ́ tẹ́ ìgbàgbọ́ ìdọ̀tí ni wọ́n òkú òun ìwọ̀n o ṣẹ́mà bí bọ́lọ̀wọ̀n bẹ̀rẹ̀ wọ́n wọ́n wá délé ìwọ̀n máa ṣẹ́mà bí ìrẹ̀lẹ́ gbé nígbà tí mo lè tẹ̀lẹ́ gbé ìjírẹ̀ ọlọ́ wa nípọ̀ èèyàn tẹ́lẹ̀ tí ó ń tọ̀ àwọn jẹ́ gbọ́mọ́ ọ̀fẹ́ ìpínlọ́dọ̀ ọ̀dún wa bẹ́ẹ̀ ni lọ́wọ́ ìpapọ̀ tó wà láàrin fọ́mà àtijọ́

kò sí tọ́lẹ̀ padàwà àwọn ọ̀dọ̀gbà wọ́n tẹ́ àmá ti lè tí ẹ̀sẹ̀ kan bá ti lè rọrùn kọ́ máa nìyàn àníkò tẹ́fẹ́ sí òde tá ẹ̀rẹ̀dá mú sí lẹ́láńgbẹ̀rún pẹ́lẹ́ máa òjú sí ẹ̀ẹ̀fẹ̀ lọ sí ojú àbìdẹ́là yúrù gan mọ́wà lọ́la orí rẹ̀ tẹ́lẹ̀ ìlòmí ọ̀rọ̀rùn ẹnìkan wá ní ẹ àwọn àfẹ́ ẹlẹ́mọ̀ yẹ wọ́n tún tẹ̀sẹ̀ mú ní àà alẹ́ ìtẹ́lẹ̀ kan ti rọ̀rọ̀rùn gbogbo ẹ̀sẹ̀ kọ́

Táàkì ìjọ ọmọ ènìyàn bá ti lè bàjẹ́, kò sí tí ò lè ṣe láìdá. Ṣèdá àbẹ́rẹ̀ àwọn èèyàn ló kúrú màdá sí yẹn, ló jẹ́ pé àwọn ní ọ̀gá kọrọkọrọ. Ẹ̀rẹ̀ jẹ́ mú ní ẹnu gbogbo a bá àní mẹ́rin wọn tó fẹ́ràn rẹ̀ fún ìsì tẹ́ẹ̀bẹ́ ó ní inú tí ìwọ̀n ẹgbẹ́ tí sì bá rẹ̀ fẹ́ dẹ̀kùn jùlọ ọ̀sánmà ìdíkò ogun olóògbé lópe kó mọ́ wà áwẹ̀ kó fi mú tẹ́sà àwọn máa gbé afẹ́ ìfúrùlá ọ̀yá ṣe ní ẹgbẹ́ ìdájí dáa ní ẹgbẹ́ ìjọ ọ̀rẹ́ rẹ̀

mo lè gbé yẹn wọ́n lọ pé kalẹ̀ sí ìkan yẹn gbogbo títẹ́ lára rẹ̀ ti bàjẹ́ àbìtòkè àìmọ́ ẹ̀lú ó ti bàjẹ́ kò sí ìgbélé ṣe sí àgbọ́lá wá أو لأن معهم الشركة الذي هو مثل النجف الذي يجب اجتنابه طب àtíkàtọ̀ pé ìlọ́nà ìgbọ̀rọ̀ ìgbìmọ̀ wọn ilé tí ẹ̀kọ́ tí ń bẹ̀rẹ̀ ló ń wọ́n ìwọ́n nǹkan ìkú ọlọ́run ṣe màbẹ́ oúnjẹ́rẹ́ ọlọ́ọ̀fẹ́ alákùntarí ó bà tẹ́ kí ni wọ́n ṣe wọ́n fi kí ní ẹ̀fẹ́ láì jọ ọlọ́rọ̀ ara wọn lọ́wọ́ wọ́n fi tó rẹ́ta tí pàtó ti tajà ọjà rẹ̀ ní ọjà oòrùn

Orí tí àpàgẹ́rẹ́ lè jẹ máa parẹ́ máa bọ̀ nípẹ̀lú ogun. Ẹgbàgẹ́rẹ́ ní mẹ́rin àwọn àjàmú ti máa dé. Àjàmú ti ọ̀pẹ̀ lóòrùn àrùn. Lórí ọwọ́ méje. Bẹ́ẹ̀ ni ẹ́ sì sí wọn ọgbọ́n ń sí ní mọ̀ọ́nú fún ọgbọ́n ọmọ ìyàn tó wọ́n kò ìpò rẹ̀ kó lè tàbẹ́. Owó kò ìpò rẹ̀ ó ti tà. Ẹnu ni wọ́n ti kó àdúgbò Títa wọ́n kó ní tí a mìíràn pé ìfúnláwọ́lẹ̀ wọ́n ti kó títa ní. Ilé ọ̀rọ̀ tí ẹgbọ́ tí bẹ̀rẹ̀ ló mọ́ nìkan, ìyẹ́ ti túnmà sí ẹ̀sìn wọ́n, ẹ̀sìn wọ́n ní bẹ́ẹ̀sì tẹ́lẹ̀ tí ń pè kẹta wúrúwúrú ọ̀fẹ́ bí àbùta ìfẹ́rẹ́ mímí lẹ́yà àbùta àbọ̀lá tí mú lòrì káàkiri àrùn lọ rí fẹ́rẹ́ tí mo ti bọ́lọ̀ mo ti bọ́lọ̀ jẹ ẹ̀yìn ìyá àwọn olè pé ta ní ìyọ́ òkùnjẹ ìyọ́ òkùnjẹ bá ti jẹ́ Kò bá ń tẹ́tẹ́ ẹ̀rọ máa mì lẹ́yà àbùta. Ó ṣe ibi náà, ṣe rọ́lọ́ mú tẹ́lì. Ah! نعم او لانهم لا يتطهرون ولا يغتسلون ولا يجتنبون النجاسات الحسيه واذا كانوا انجادا فلا يدخل المسجد حراما ولا ان يجوفوا به وراثا الله لا بنوام اذا بنوام

ìbàbẹ́ àti lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n rẹ̀ sí ìbàbẹ́ ní ọwọ́ àníkọ̀ lẹ́kọ̀ọ́ tí wọ́n wá wọnú ilé ìlú àwọn ọlọ́run àyè ní mẹ́rin ẹni ọwọ́ lẹ́yìn kò dé wọ̀ fọ́nà bá wá ń dè máa máa bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ fún pàdé kò tẹ̀kọ̀ tó wá àlóòfẹ́ tí ọwọ́ òfìsì ọ̀rọ̀ ìbọ́ta fún àrígbé túnbá ọmọ mẹ́tẹ̀kọ̀ máa Bọ́lá tí bá lọ sí bọ́ máa, ó lọ bá bọ̀ láti lánà jára. Àmọ́ ọ̀nà bí ẹlẹ́wọ̀n gbọ́dọ̀ ọrụ ọrụ

pẹ̀lú ọmọ wọn àlàyé yọ́ nà sàmú àwọn ẹgbẹ́ lónìí rárá o ẹlẹ́bọ ní o fún lọ náà ni ò ní sẹ́lẹ̀ ìsìnkọ́ lọ mọ́ta tó rọ́lọ̀ wò pè nílé rẹ̀ ní ẹ̀dá àti pẹ̀lú rẹ̀ ló ìfí أن يمكنوا المشركين من دخول المسجد الحرام بعد العام التاسع من الهجرة وقوله إنما المشركون نجس يدل على العصر أي لا نجس إلا المشرك Wàlẹ́rẹ́ inú ọ̀rọ̀ àríjọra mi ń kọ̀ fún àwọn ìgbàgbọ́ òlòlò pé ẹ̀ẹ̀ gbọ́dọ̀ bá àyè gbẹ́rẹ́ ọgbógbé wá ọlọ́run ìyẹn bẹ́ẹ̀ ní kó wọ́n ran wọ́n á kóra wọn lọ pé àwọn afẹ́ wọnú ara mù òòtò bẹ́ẹ̀ ìjọ ọlọ́run ti pàṣẹ yẹn òòtò bẹ́ẹ̀ òòdìwọ̀ rẹ̀ láti gbà tí ìjírà rẹ̀ ti di ọdún kẹta so lọ́rọ̀ sọ pé innamal mushrikuna najasun pé àní ọ̀bẹ̀ bọ ẹni ọlá ní ti ń ṣẹbọ ẹlẹ́gbẹ̀rún láàánájábá ìlàlùmọ́ṣìlì kò sí ìjẹta tí jẹ́lọ̀ sí ní tẹ́gbé ọ̀fẹ́lẹ́gbì kẹta ló jẹ́ lẹ́bọ̀lọ́ ẹlẹ́gbì ló jẹ́ lẹ́bọ̀lọ́ ọba kàwà ibi jẹ́ ní owó orúkú ọba sí nà kó bẹ̀rẹ̀ wàlìmọ̀rọ̀dù بل يتناول جميع الكفار بدليل قوله تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وهذا هو الأرجح الظاهر الآية àbáàlé ìdí wọ́n máa lérò pẹ̀lú ẹlẹ́bọ̀ inú làákẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn òun náà ni àwọn tí wọ́n ń bọ òǹtà tí wọ́n ń sí òǹtà àwọn èèyàn kan mọ̀ pé tí a bá ti pèèyàn lẹ́lẹ́bọ̀ òtùkò ògbò bá ti lè lú ah. ìyàtí ní àmá ti lè máa kọ̀ọ̀tọ̀ náà ní ti ìfẹ́ kẹta ẹlẹ́bọ̀ ní ọrùn gbogbo ẹjí bá ti kọ̀ọ̀tọ̀ náà wọ́n lè lọ́rọ̀ ń bá rí ẹ̀bí lè bá kọ̀ án wọ́n lọ́rọ̀ rí ní ẹ̀lá aláyẹ̀ ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما Ọba àrẹ́jọ wá ní òní forí jẹ pàtàkì àjẹ́gbé jẹ́ ń pa kékeré náà

والمراد بالنجاس النجاسة المعنوية أي نجاسة الاعتقاد ونقل زخمة سخشعي عن ابن عباد رضي الله عنهما أن عيانا المشركين نجسة كالكلاب والخنازير تمسكا بهذه هذه الآية ولكن جمهور الفقهاء اتفقوا على خلاف ذلك وعلى طهارة أبدانهم فليس المشرك أو الكافر نجس البدن والذات لأن الله تعالى أهل طعام على الكتاب wọ́n ni yọ́nà rẹ̀ yóò pẹ̀lú rẹ̀ pé ìpé nàìjíríà bá tó máa rẹ̀ orí ni ìyẹ́ bí ẹ̀gbẹ́ rẹ̀ kìí ṣe pé ìsí àmì ìbá àwọn olúkàrà àwọn ọba ẹ̀kọ́ ẹ̀gbí tá a lọ pé ẹlẹ́gbìn ni wọ́n ohun ẹ̀gbí kẹta àbójú rí ní bọ́ọ̀wọ́ ṣẹ̀ṣẹ̀ lẹ́gbìn wọ́n ti ẹlẹ́gbìn tó pé òun ní àti ọkà àpapọ̀tù bọ́rọ̀ ìyá àwọn ọmọ ẹlẹ́gbìn ẹ̀rí ìlọ́pàá ọ̀rọ̀ tí àwọn àtàmátà rí tàwà látọ̀dọ̀ àbúlá ìbúdó àbára wọ́n ṣe àbẹ́lẹ́bẹ̀ bí ajá àbẹ́lẹ́bẹ̀ ni wọ́n

بشان توافر موارد الأطعمة وأنواع التجارات فقال وإن خفتنا عينه طب لما علينا ọba àlejò Na ìmà báwọn mùsùlùmí ti ń páyà pé kí làwọn wà jẹ ọlọ́ọ̀bá àlejò ọlá wájú kọ bàbá rẹ̀ nínú ọmọ wọn nípa pé àwọn ọ̀nà tí wọ́n na náà kàrẹ́kẹ́tẹ́ lóríṣiríṣi ọ̀nà ló jẹ wá gbà wọlé àwọn olówó tí mo wò rí ní tẹ́lẹ̀ nígbàtà àwọn àwọn tí ìkún ẹ̀ ń kó oúnjẹ wọlé ti blọ́ọ̀kù wọn àwọn èèyàn tí mo rí wọ́n bàrà sí pé ọlọ́run bí ẹwọ́n ní ẹja máa lọ bá bá tó jí wọn mọ́ ní ọ̀dẹ́kọ̀dàrà ní àlọ́ta àwọn akọ̀ ọ̀dẹ́bá tó bẹ̀rẹ̀ wá wọ́n láwọn tán àgbàdà fún dàrùnú ìdí owó ọrọ̀ tí máa rùn bẹ̀rẹ̀ ọgbẹ́ wàhálà lọ́bẹ̀ kan dé lọ rí pé o أي وإن خفتم أيها المسلمون فقرا بسبب قلة جلب الأقوال وأنواع التجارات التي كان المشركون يجلبونها ومنعوا بعد هذا العام لدخول مسجد الحرام فسوف يبنيكم الله من فضله وعطائه بوجه آخر ويسر لكم موارد المعيشة والأرزاق والمكاسب. lọ́nà sọ pé ẹ má bẹ̀rù sí pé ẹ̀yin mùsùlùmí tẹ́ má bẹ̀rù sí nítorí pé ọ̀nà tí oúnjẹ ń tàwọn ọmọ yìí kéré àbí òun bẹ́ẹ̀ ti tẹ́ lówó ẹ̀rọ torí pé àwọn nínú ọlá ńlá àwọn òwò ọ̀tà rẹ pẹ̀lú ojúgbọ́nà mìíràn hmm. tí ìfọ́nà àti wọn wá tí a máa rí tí è ti ọ̀rọ̀ jálábò tí a ti sí wá ohun tí èdè fún oṣù jàmbá ó torí ìgbọ́nà láti sí náà ọmọ ọ̀nà tí ó ọlọ́wọ́dà wọ́n nà rọrùn mẹ́wàá títẹ̀ wọ́n ma bàwà rọrùn tí ó rọrùn ju ọlẹ̀ náà wà ní àwọn ẹlẹ́pọ̀jẹ́ kó wá lọ àwọn èèyàn nígbà ọlọ́run fẹ́ àwọn ìfún ìsìn ọmọ ilẹ̀ ní nínú yàrá rẹ̀ tí ilẹ̀ ń tajà bílíọ̀n nínú yàrá tí ìtajà mílíọ̀n nínú yàrá ilé ìgbọ́ ọ̀rọ̀ nípa ìyáwó àtàrà ní kí nínú ìsin náà ni ti àrájì tíra lórí rẹ̀ wọ́n ní ẹwẹ̀ ẹjọ́ pẹ́ o tíra lẹ́ẹ̀dógún ni ẹjọ́ wọ́n sì sí o ó kì ọ́dá ẹkún mi ní 2 hours àwọn tíra ti wà lẹ́tẹ̀lẹ̀ nínú sí ìdàrẹ́kì lọ sí tí wọ́n lọ ni ó ti bí lórí sínà ní ìsìnkú wọn ẹ̀lú ẹ̀lú senior driver driver mẹ́rin ló ti wà lẹ́ orí wọ́n tó méjìlá bí àwọn mẹ́fà

àmọ́ta ọlọ́lẹ́gbẹ́ káàkiri ìwòrán ìwòrán iná ńlá inna Allaha alimun bi ahwalikum wa bima yakunu fil mustaqbal min ghaniyin wa faqirin min ghina wa faqirin hakimun fima yushri'uhu lakum min amrin wa nahyin kal amri bi qitali mushrikin ba'da intizahi wuhulihim wa nahyin an qurbil mushrikin lil masjidil haram ba'da hadha al-'am وأيضا حكيم فيما يؤتي ويمنع لأنه الكامل في أفعاله وأقواله العادل في خلقه وأمره تعالى الله عليك ولا قلنا الله اللهم يجزيه قد ما يتجيه يتقاضيه ọmọ ẹni tó yẹ kọ́rọ̀ ọ̀rọ̀ jẹ̀bi ọmọ ẹni tó yẹ lọ́bọ̀ ní ibi ọ̀rọ̀ tẹ́gbẹ́ àtìkọ́ máa bá yí ìrìntọ́lá ayé ìfẹ́ ọ̀rọ̀ ẹ̀rọ ní ibi ọ̀rọ̀ ọrụ ọrụ ọrụ ọyẹ mọ́ pọ̀ ní tọ́lọ́ sí ni àbọ̀ nígbà máa bà ní fọ́n ó ní máa ń káàrẹ́ sí ní mọ́tò wá bíbà ah. ẹni ìmẹ́gbọ́ rẹ̀ máa jẹ́ ní ìtẹ̀rọ pè ní ṣe ah. ilé ìrìnà ẹgbọ́ rẹ̀ láti ọlọ́rùn wà ní pé kìí tó fà nígbà tó ń pa gbogbo tó ń rọ yẹ òkú ọmọ àmì láti fún orin wọ́n ìdíwọ̀ tó fún òṣùgbẹ́ man káàna ti na ẹmẹ́tò òwá síbá káàna ti tọ́ àtò òwá síbá ọlọ́run mẹ́rin tí ọ̀rọ̀ bọ́ sí pé ẹja rere lọ pọ̀kọ̀lì jẹ́ وإن منهم من لو أكفرته أكفرته Àdí ìdára ìlà sọ́lá nù alábìlú bí ọ̀rọ̀ ìbára sọ. Àmá àdí ìsìnkú tí sí ni àdí ìṣe pé fúnra ọlọ́run ní bá nàbí ìsọ́kún rẹ̀.

Di ndi tọ́jú ọlọ́rin fún ọyẹn ẹ̀bẹ́ pé ìbá ilé ojú ihe máa rù orí ndị ndị kò ní lábẹ́ ìlú orí ndị ndị jẹ́ ẹni wọ́n máa lọ rù orí bẹ́ẹ̀ ìjọ máa sọ pé inú owó pàtó ti bẹ́ẹ̀ ló sì jẹ́ yọ́wà lánàkálà yẹ̀yọ́ pàtó ní kọ́kọ̀ lórí bẹ́ẹ̀dì àwọn ọmọ ndị ìgbé bẹ́ẹ̀dì jẹ́ ẹ̀yà

àbáwà àwọn òfin pẹ́ ọ̀dà ní ìsìn àìmáyé ìyàwó ìyàrùn bẹ́ẹ̀dì láàbá àdìrà yọ́ máa rẹ̀ ti jọ́ mọ̀rà pé á ah, àtẹ́rù kí ní ìyàbá àbá rẹ̀ máa sùn bẹ́ẹ̀ sáárá kì í dákò rẹ̀ dábọ́ rà jọ́nà ìlú ìbúrẹ̀ tó yá sí ní mọ́bí òkú jọ́nà ọ̀pá ẹ̀rù orí ní ìgbàpọ̀. Àdáhájìdù lọ́rọ̀un bí káàkì ọmọ orílẹ̀-èdè lọ́rọ̀un nípa rẹ̀ bẹ́ẹ̀. Dọ́bà lọ́rọ̀un ti bú wa kì í sọba lọ́rọ̀ sí. Wà á mú oun tààrà. Ibi àti tó pé ẹ máa ń báyìí, lọ́rọ̀ ìta lórí náà máa ń yẹn. Àbẹ̀lọ́